لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وقنينا على جسم إليك lọ ẹlẹ́dàá على lábọ̀ wá lọ lọ́sùn tó ìnáni ìtọ́wọ́kọ̀lù bàbá olúwa ẹlẹ́dàá wa dúró ọjọ́ ní tó ṣe pé a gbé ọkàn lé òun la fẹ́yìntì ìjọ ń pè ní ìtọ́wọ́kọ̀lù ìnáni pé kí ènìyàn gbogbo ìgbésẹ̀ tó tọ́ ó ṣe nǹkan tó yẹ nípa gbogbo nǹkan ó wá fi ọ̀rọ̀ rẹ̀ kó fi lé ọlọ́ọ̀bù lọ́wọ́ eléyìí báyìí ìjọsìn ńlá ni eléyìí tó ṣe pé púpọ̀ nínú àwọn ènìyàn wọ́n fi di rẹmi níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ máa ń lérò wípé kájókòó tẹ́tẹ́rẹ́ kámásì kankan kásọpẹ́tà wà kálíjù mọ̀bọ́lúwa dúró ẹni wọ́n ń pè ní àgbẹ̀kẹ̀lé rárá ó ṣe ń tẹ́ ẹ kó ṣe ó gbégbé tẹ́tẹ́ ẹ gbé eléyìí tó ṣe pé pàtàkùtì Allah pàtàkùtì anabi sallallahu alaihi wasallam ọ wà fà ọ̀rọ̀ rẹ̀ lé Allah lọ́wọ́ ẹni tẹ́ bí ń pa yọ jẹun yọ fà ọ̀rọ̀ rẹ̀ lé Allah lọ́wọ́ torí pé Allah ní kókó yó bẹ́ẹ̀ ni ẹni tó ń gbẹ́ngbẹ́ òní sáláì mú Allah lọ́wọ́ ẹni tó wà àlàáfíà yóò lóògùn tí nǹkan ti ń ṣe yóò wá sọ pé òun bọ́lú wa dúró bàánà lásọpọ̀ bá dúró àmọ́ rẹ̀ ń ṣe ọ́ gbogbo oògùn tí wọ́n fi lọ olóòlù wọ́n gbé ọ lọ sílé dókítà tí wọ́n tọ́jú rẹ ọ̀sájáde fún bẹ́ẹ̀ ọlọ́bọ́lú dúró tó bá ṣe fún nígbà tó sì jẹ́ pé ìrírí ti fi hàn fáwọn oògùn tí wọ́n fún ọkọ lò irú ààrẹ bẹ́ẹ̀ ti ṣe àwọn èèyàn wọ́n lò wọ́n gbádùn àyíwá lóògùn yẹn ló ṣe sábà bí ikú jẹ lábẹ́ òfin ṣẹ̀ríà wọ́n sọ pé wọ́n lọ fọ ara rẹ̀ para rẹ̀ torí pọ̀ gbólóhà dúró rárá rárá bíbá olówó dúró ó túmọ̀ sí pé láti ń tọ́ yẹ oníjókòó kanú lé ọ̀sọ̀kọ̀ gbólóhà dúró ọ̀fẹ́ lówó ó ló ṣe lówó ó gbìyànjú láti ṣèkà ni ọmọ ṣiṣẹ́ ọmọ abẹ Allah ọbọ olúwa dúró yóò ti ṣe ràn ọ́ lọ́wọ́ nù àmọ́ kéèyàn wá jẹ́ pé kò ṣèkà ọkàn jókòó kalẹ̀ ọlọ́mọbọ olúwa dúró bó ló ṣèkà dúró ọmọ tó ń kẹ́kọ̀ọ́ wọn ní ìdánwò níwájú ọwọ́ ajẹ́ pé gbogbo òru rẹ̀ oorun ní ọmọ sùn gbogbo ọ̀sán rẹ̀ àròyé kàtí òwúlò ní ọ̀ma ṣe wọn á wọnú ibi tí wọn ti fẹ́ ṣèdánwò wọn á lò ń bọ́ lùwà dúró ọba dúró tó bá gba f nine ní tó pè fúnra rẹ̀ náà lórí nítorí pé ẹni tí ó bọ́ lùwà dúró yọ kọjú mẹ́kọ yẹn dáadáa yọ kà dáadáa ètò ẹ̀kọ́ ha sórí ọ̀ ha sórí ètò ẹ̀kọ́ gbọ́yé ọgbọ́yé ò wá ní jẹ́ ẹni tó ṣe pé ọgbẹ́kẹ̀lé ìyànjú rẹ àti bó ti ṣe sapásasẹ̀ láti ka ẹ̀kọ́ yẹn aa ọgbẹ́kẹ̀lé Allah tóró ni ó fi ọ̀sẹ̀ kò jẹ́ eléyìí ni wọ́n ń pè ní mọ̀gbọ́lùwàdúró oríṣi eléyìí nígbà míì ìgbésẹ̀ táwọn èèyàn ń gbé lórúkọ wípé àwọn ti gbàyànjú tẹ ní káwọn gbà àwọn ìgbésẹ̀ kẹta kò tẹ ọ̀wọ́ àwọn. wọn ò yé sọ fún rẹ onítàn ipò gbẹ́kẹ̀lé ọlọ ọ̀tá rẹ gángan ni bẹ́ẹ̀ni tó so ike òun wá ike kó wọn tàṣe ike nù ìdáwó ọwọ lọ sílé àwọn olóògùn àwọn afún ní gègé kan wọn á lọ tàdá sí nínú wọn ní gègé mi kọ́ máa fi dáhùn nígbà tó bá ti dé yàrá ìpèsè ìdánwò tó bá ti fi gègé yẹn dáhùn. àwọn arúnmalẹ̀ ní ọmọ kọ èsì ìdánwò irúnmalẹ̀ wo lọ́kọ́ sáyẹ̀nsì irúnmalẹ̀ wo òun ló English language irúnmalẹ̀ wo ló kọ́ geography ọwọ́ afẹ́lì kalẹ̀ ọlọ́gbọ́lùwàdúró ọgbọ́lùwàdúró ọgbọ́ ògùn dúró ọgbọ́ ògùn dúró tí ni

ọbẹ̀ nínú àwọn èèyàn ẹjọ́ pépé ń sàárẹ̀ àárẹ̀ ti sèyàn tó bá lè fara balẹ̀ tó lóògùn tẹ́yẹ kó lò tó bá olúwa ẹlẹ́dàá bí oyọ́ gbàdà ṣùgbọ́n wọ́n sọ pé ẹ má gbọ́n lọ sí tù ẹni tí ń sùn yọ lọ́wọ́ ayé ni kó lọ sí màpọ̀ lọ́wọ́ ayé ni ìrọ̀ lásán tó bá lọ́wọ́ ayé ni wọ́n á sọ pé oògùn fàtà dànù èyí táyé ń ṣe náà ló fi wò nínú òfin ṣẹ̀ríyà á ó ní wọn kì í fi dán sí ihò dán torí pé tí ẹ bá fi dán wo dán yóò sàn ní nítorí padà bọ̀ oríṣi eléyìí dáì bá olúwa ẹlẹ́dàá rẹ̀ dúró lóògùn tó yẹ kó lò tó bá ti rẹ́ni tó ń gbé lọ sétù àwọn sétù gbìyànjú tí wọ́n lè gbà wọ́n á ní kí wọ́n fi ilẹ̀ káwọn wojú rẹ̀ nítorí pé ìyànjú làwọn náà ń gbà ṣùgbọ́n ìyànjú tá a rí pé kọ̀tà kò fi ẹ̀ wọ́n ní ẹjọ́ wojú rẹ̀ fọ́sẹ̀ kan bàbá nígbà tí lè máa wọ́n ti bọ àwọn nọ́ọ̀sì inú wọ́n ti jí gbé wọ́n ti gbé jáde kó lọ sí tí wọ́n ti gbé lọ lé kí ló dé wọ́n ní à <laughs> nígbà wà ń lẹ̀ ń kọjọ sí nígbà tó wà kọjọ sí tó ń kọ bàbá rí pé wọ́n ń gbé kòkó lé náà wọ́n lọ sapọ̀ òkúta wọ́n wá ń jó apọ̀ òkúta wọ́n sọ gàgbó wọ́n dami sí wọ́n gbé gbóná omi wọ́n wá ń fọnù lọ́ba fún ó lọ́n bọ́lú adúró ọ̀ bọ́lú adúró wọ́n sàn rẹ̀ dànù ọ̀pọ̀lọpọ̀ wà bẹ́ẹ̀ tẹ́jọ́ pé ó fìdí lẹ́nu jọ gbẹ̀dọ̀kìyà ẹ̀rí kó fa burúkú bẹ́ lọ́wọ́ ẹlòmíì òrùka yẹn lọ́gbẹ́kẹ̀lé títí máa títí máa títí máa rìnrìn àjò lóru ó máa wọ pé òrùka yìí ti máa ń bẹ lọ́wọ́ àǹjẹ̀nú ni èèyàn ni ìwín ni kò sí èso lè gbóǹsè àmọ́ òbólúwadúró lọ́kọ̀ sára mọ́tò rẹ̀ ṣé olúwa lọ́ba dúró òfò ó rí kókófò tó padà gbé ọtí ń jọkà torí ẹ téèyàn bá gbọ́ olúwa dúró ẹ ṣe ń tọ́ yẹ kẹ́ ẹ ṣe ẹ wàá kọ̀rọ̀ yín lóluwa lọ́wọ́ ẹ wo àdìsí anabi muhammad sallallahu alayhi wa sallam ọ̀nà law annakum tatawakkaluna ala allahi haqqa tawakkuli la razaqakum kama yarzuqu at-tayr taghdu khimasan wa tó bá jẹ́ pé ẹ bá gbẹ́kẹ̀lé allah ní pàápàá bó ti yẹ kẹ́ gbẹ́tẹ̀lé ni ọba máa rọ̀ yín lọ́rọ̀ gẹ́gẹ́ bí tí ṣe máa rọ àwọn ẹyẹ lọ́rọ̀ àwọn ẹyẹ àfẹ̀mọ́júmọ́ ni wọ́n ti máa jáde kúrò lórí ìtẹ́ wọn wọ́n ti kúrò lórí ìtẹ́ láti àfẹ̀mọ́júmọ́ wọ́n máa wá kí làwọn jẹ ìgbà tí wọ́n jáde sí yẹn ikùn wọn máa pálá kò ní sí nǹkan kan nígbà tí wọ́n bá padà dé ní ìrọ̀wọ́ wọ́n padà dé lẹ́ni tó ṣe kó ti yó kẹrí ẹ̀wọ̀n ni wọ́n máa ń fi àfẹ́ májúmọ́ jáde wọn ò sì ní padà dé ó ní wàá bá dé ìrọ̀lẹ́ ètò túmọ̀ sí wípé gbogbo ẹni tó bá gbẹ́kẹ̀lé Allah oníjókòó tẹ̀tẹ̀rẹ̀ o gbogbo ẹni tó gbẹ́kẹ̀lé Allah lọ́kọ̀ọ́dú mẹ́tẹ̀rẹ̀ o gbogbo ẹni tó gbẹ́kẹ̀lé Allah gbogbo gbèsè tẹ̀ tó gbé lórí tí máa ń ṣe ètò ọ̀tà kòtì Allah ni ó gbé yọ wá fi ọ̀rọ̀ rẹ̀ yóò fi lé olúwa lọ́wọ́ èsì rẹ yóò padà jẹun tí ó dùn mọ́ èsì tó rì yóò padà jẹun tí ó túmọ̀ sí kó sórí rẹ olùwà kó jẹ ká sórí rẹ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu